الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún ṣánlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà ti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí adé ìjẹta rẹ̀ kí o bá ẹnì kọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín alhadith ẹlẹ́ẹ̀kẹta èyí tó jẹ́ àdísì tó kányìn ní báàbù ànàṣíhá àbí nàá عن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ان شاء الله محمد صلى الله عليه وسلم nínú ẹgbà wa afáwa anas ọmọ malik radiyallahu anhu anas ọmọ malik gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ó gbé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam àwọn orúkọ méjì kan ń bẹ tó fẹ́ jọra wọn ṣùgbọ́n tó yàtọ̀ síra wọn a ní anas bunu malik a sì ní malik bunu anas anas bin malik malik bin anas anas bin malik sàbẹ̀lò malik bin anas oníyanì imamu malik orúkọ ọ̀hún tó o bá ti ṣìgbé síra wọn ẹni tí ń jẹ́ ti yàtọ̀ nìyẹn anas bin malik sọ̀hábí lòun ìyá rẹ̀ ni umu sulaim wọ́n tún máa ń pè ní alùkùmẹ̀sọ ọkọ̀ yẹ ìyá rẹ̀ jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa alayhi wa sallam púpọ̀ débi pípa tí anabi sallallahu alayhi wa sallam wọ ìlú madina ó yọ̀ǹda ọmọ rẹ̀ yìí fún anabi sallallahu alayhi wa sallam khidmatan linabi sallallahu alayhi wa sallam kọ́mọ yìí bá a lè máa jẹ́ṣẹ́ fànàbí sallallahu alaihi wasallam bánabi ó bá a gbé nǹkan ọmọ kékeré tó wà lọ́dọ̀ ànábì ànábì máa ránṣẹ́ Anas bin Malik odidi ọdún mẹ́wàá ló fi gbé lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa alihi wasallam ìyẹn tún máa gbogbo ọdún tànábì lò ní Madina náà ni Anas fi gbé lọ́dọ̀ ànábì torí pọ́dún mẹ́wàá náà lànábì lò ní Madina Anas bin Malik ó sì lo ọdún mẹ́wàá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àjẹ́ pípa tá anabi jáde láyé náà ni anas kúrò lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi tọrọ àdúrà fún anas bin malik ó tọrọ àdúrà owó fún anas ọmọ malik pèrè ọlọ́run jẹ́ ọmọ yìí jẹ́ kó ní owó pọ̀ ṣe lọ́lọ́rọ̀ anabi sì tọrọ ọmọ fún Anas bin Malik anabi sì tún tọrọ ẹ̀mí gúngún nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ńtọ́lọ́hún bọ́ bá ṣe é fún faqad utiya khayran kathira ọlọ́run ṣe oore tó pọ̀ fún lẹ́yìn ìgbà tí ìmánì tó bá ti ṣáájú ni o torí pé oore mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá sí ìmánì ń kò wúlò Anas bin Malik ó ní owó lọ́wọ́ tó bù àyà nínú àwọn alansọ àwọn ará madina torí para maka òun abdulrahman abdulrahman bin awf ṣùgbọ́n nínú àwọn ará madina tó lówó lọ́wọ́ jù anas bin malik torí àdúrà tánàbí sallallahu alayhi wa sallam tánàbí ṣe fún bákan náà anas bin malik ó bímọ débi pé àrọ́mọdọ́mọ dọ́mọdọ́mọ ọmọ ọmọ ọmọ wọ́n lé lọ́gọ́rùn ó lé ní ọgọ́rùn tó sì dàgbùn wọn àti wọn náà mà ọmọ rẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n lé ní hundred so gbígbà àdúrà so àdúrà nabi sallallahu alayhi wa sallam àdúrà tí ma ń gbà Maliki ònlọgba hadithi ká kúrò ń bẹ ya ana bin Malik nígbà mú Maliki lọ sọ́dọ̀ sallallahu wa anabi ní kí ló mú wá musa fún ọ kó máa bọ kó bọ jíṣẹ́ ọba fẹ́ gbé nǹkan kó máa bọ gbé nǹkan kó máa ní ṣe mọ̀ pé èèyàn máa wò wípé ah, gbogbo èèyàn ní fẹ́ kọ́mọ òun ó digbá kó dàwọ̀ ìwọ wá lọ fọmọ sí ẹrú kò tọrọ nǹkan kan kó sáwà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam torí pé ìyá ti mọ̀ wípé ọmọ ò níwà pẹ̀lú anabi sallallahu alibarika anabi sallallahu alaihi kò mọ̀ wà pẹ̀lú ẹni yẹn wa ṣàdúrà sallallahu alaihi fún anas kì í ṣe béèyàn ṣe wá ayé sí náà lèyàn ṣe máa láyé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí bá ti máa ń lé ayé tí wọ́n máa ń gbọ́n nínú gbọ́n lóde bí tọ́rọ́ ó ti di kọ́bọ̀ bí kọ́bọ̀ ó ṣe di sílè bí sílè ó ṣe di náírà fún ìsábà ló lọ ẹlòmíì ń bẹ iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ó lé méjìlá bó o <clears throat> wọ́n ní ẹ̀ máa ń kanlé àbẹ́ẹ̀ ni wọ́n sì túlẹ̀ tó máa kó tọ́lẹ̀tì náà ah, dáadáa ẹ̀sùn máa gbẹ́ kànga àìsí àwọn náà wọ́n sì túlẹ̀ máa wẹ̀ kú àkòsí pé kódà iṣẹ́ tó ń gbé dénú ìlú ìlú tó ń gbogbo iṣẹ́ tó ní lọ́wọ́ wẹ̀ tó ń twenty five ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò torí ẹ̀ ló lọ kì í ṣe bí èèyàn bá ṣe lé ayé sí èèyàn ṣe máa ń rí ayé kódà ẹni tó tó tó tí ò wo ayé láyé máa ń tẹ̀lé súnà ọlọ́run yẹn súnà tó láyé alàkàlùkì súnà ọlọ́run lórí ẹ̀dá ló jẹ́ pé lómi ń bẹ five naira ti ń bẹ lọ́wọ́ rẹ̀ àti ilé fi ṣe tọ́lọ́hún yóò sọ torí kò ti rí pé tóun bá fi ṣe tọ́lọ́hún nínú ẹ̀ kò ní tó so ìdí nìyí tó fi jẹ́ wípé ìwọ̀nba ni kó o máa lé nǹkan mọ́ kò ní ìdí kó o lè bọ́lá ọba ṣe fún ọ kò ní ìdí kó o dààmú lérí ẹ̀ Anas bin Malik ìyá rẹ̀ kò kò jàǹpata ó sáà ti mọ̀ pé pẹ́nu pó tiẹ̀ gbọ́dọ̀ ànábì ìyẹn ti tó fọ̀ ṣèdí yìí tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tá a bá wo ìtàn a bá lọ ju ọmọ kan lọ́dọ̀ àfà ojú táwọn yóò fi máa wò ó pé tọmọ ti ta kò lè jẹ́yàn láyé lọ a lọ sọ lè kéw níbi táyé lajú lè ẹ̀rí bí fọmọ́sí ó di ọ̀lẹ́ńtẹ̀ láàfà bóò ló ṣe jẹyàn láyé bóò ló ṣe lè fọwọ́ ló lè ṣe rí ọwọ́ orí láyé ṣe báwọn ń sọ tí wọ́n ní ọlọ́run ọba ló ní risk òun lọ́dọ̀ ọlọ́run ló ní rina òun ló ní ọrọ̀ lọ́dọ̀ kì í ṣe iṣẹ́ tẹ̀yàn bá ń ṣe kì í ṣe bí wàhálà rẹ bá ṣe pọ̀ sí ó ṣe wàhálà ó lelelelelelelele ọwọ́ rẹ náà ní tẹ̀ wà risk kàláyé sáà. ينقصه التعاني وليس يزيد في الرزق العناء kìí ṣe pé àrísìkí rẹ̀ láìsẹ̀ yankusu ọ̀tàánì pé òun fàkùn ó smart ní ò ní kárísìkí rẹ̀ ó dínkù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì táwọn ẹ̀mọ́ rò pé dìrìnrìn gan máa ló lọ tó rò pọ̀ gbọ́n jùlọ yóò sì lò lọ́jọ́ rẹ̀ wà láìsẹ̀ yankusu yazidu fi rizki lana pé mo wá ń dààmú kiri wọn ṣe wàhálà ṣe gbà kò ní kárísìkì rèé ó lékún ihun tí yóò ṣe fún ọ náà ló ti ṣe fún ọ bẹ́ẹ̀ pé ìtumọ̀ ilé ìkọ́ ni pé ká sùn kánú léwu káwa ní ẹ̀ nítorí ọba kùtù lánìí àní ọba tó mú pílò ó ti forí lélẹ̀ ó sùn kì í ṣe ìtumọ̀ ẹ̀yẹ o. ìyá Anas bin Malik ó gbọ́lá fún ìmọ̀ ẹ̀sìn tọmọ òun ò mọ̀ rí lọ́dọ̀ ànábì àti ẹ̀kọ́ tí ó mọ̀ rí lọ́dọ̀ anabi sọ́lá sọ́lá ń ju ohunkóhun lọ ọlọ́run wá àwọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú nǹkan tó lóore ju tó fẹ́ máa tọrọ lọ súnà tọ́lọ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti fi nǹkan tí ń lé tó fi lẹ̀ ní tìtorí tọ́lọ̀ ọlọ́run padà ṣe nǹkan yẹn fún un àti nǹkan míì tó tún ju nǹkan yẹn lọ tí ò béèrè ọlọ́run tó ṣe fún un súnà tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala òun lélẹ̀ ṣòkòǹkàlùkù jókòó ara ẹ̀ jẹ́jẹ́ kọ́ọ̀lù anabi sallallahu alayhi wa sallam sọ pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi muttafaqun alayhi òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹnikẹ́ni nínú ẹ̀ tí ì lè di onígbàgbọ́ òdodo ẹnikẹ́ni nínú yín ò tí ì lè di ẹni tó pé ní ìmánì nígbàgbọ́ kìí ṣe nafiu iman nafiu sihatil iman la innama huwa nafiyun likamali iman la yu'minu ahadukum ẹnikẹ́ni nínú yín o ẹ tí ì lè pé nígbàgbọ́ wọn bá ní mùmí ní tí gbàgbọ́ ẹ pé mọ̀nà o hata yuhibba li akhi ma yuhibbu li nafsi ó dìgbà tí ó bá tó fẹ́ fún ọmọ àyà rẹ̀ ma yuhibbu li nafsi ní tó ń fẹ́ fúnra rẹ̀ hàn ó dìgbà tó bá tó máa fẹ́ nǹkan bẹ́ẹ̀ fún ọmọ àyà rẹ̀. ìwọ náà bó ṣe jókòó yìí ọmọ àwọn nǹkan tó ń fẹ́ fúnra rẹ̀ nínú dáadáa bí rẹ̀ rẹ̀ léèrè ǹjẹ́ lọ́ọ́ fẹ́ bẹ́ẹ̀ fọmọ àyà rẹ̀ ìwọ náà àwọn nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ láì dá ǹjẹ́ lọ gbàdúrà kó má ṣẹlẹ̀ sọmọ ìyá rẹ náà eléyìí ni àmì pípé imani ẹ̀mí kì í máa fẹ́ kọ́mọ ènìyàn kọ́ kọ̀mpìtì pẹ̀lú èèyàn nínú ntọ́mọnìyàn bá ní ẹ̀mí ìfẹ́ ọlọ́run ọba ní fa amma man khafa maqama rabbihi wa naha nafsa anil hawa fa innal jannata hiya al ma'wa èèyàn máa jẹ ẹ̀mí lógun ni wípé tọ̀ ntí wo ẹ̀mí ń fẹ́ mi ò ní fún ọ èyí tọ́lọ́run fẹ́ mi máa ṣe ọlọ́run fa amma man khafa maqama rabbihi ọlọ́run gbogbo àníkẹ́ni tó bá páyà ìdúró ọlọ́run ọba rẹ̀ níjọ́ wẹlẹ alqiyama wa naha nafsa anil hawa tó sì máa ń kọ̀ fún ẹ̀mí ẹ̀ ẹ̀mí máa ń fẹ́ àwọn nǹkan kan ntọ́lọ́hún <clears throat> fẹ́ ẹ̀mí ò máa ẹ̀mí ò máa ẹ̀mí ò máa fi síbẹ̀ ṣùgbọ́n èèyàn lèyàn ó máa jẹ ẹ̀mí èèyàn lógún ìgbà mo ti ka bọ́lọ́hún fẹ́ mo ti gbọ́ mo ti kànú súnà mo takò ìfẹ́ ọlọ́run mi ní ṣe ṣùgbọ́n mi ò ṣe kí ni o èmi ò máa fẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kọ ìfẹ́kùfẹ́ èròkérò ìyapa àṣẹ ọlọ́run tó kọ́ fẹ́ mí ẹ tó jẹ́ mi rẹ̀ ó ṣe ọlọ́run fa innal jannata hiyal ma'wa téèyàn bá lè bá bẹ́ẹ̀ pàdé ọlọ́run àlùjànnà lẹ́ni ó wọ̀ ló fi pé ọ̀kan nínú àwọn oníròrí ó ní ẹsẹ̀ méjì lọ́mọnì yóò gbé tí ó fi wà lìjẹ́nà ẹ́ lílì ìnsán kòtùwàtán ẹ́ yàtúhùmá kọ́bìlà dùkú lìjẹ́nà ọmọnìyàn ìgbésẹ̀ méjì ni ó gbé kó tó wà lìjẹ́nà falikutuwatu ula ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tó bá kọ́ gbé báyìí aláhàwá. tó gbé lórí ìfẹ́ inú ẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ ìkejì tí ó bá gbé báyìí àlìjẹ́nà ṣùgbọ́n tó bá gbé àkọ́kọ́ tí ò bá rí gbé lérí ìfẹ́ inú ẹ̀ automatically kejì tí bá gbé so ìdí nìyí fi jẹ́ wípé ẹ̀mí ọmọnìyàn kì í máa fẹ́ kì í fẹ́ kẹ́nìkan kan ó ní tó ní. àdámọ́ ẹ̀mí nìyẹn à ah, mi wá nímọ̀ mi mọ kùránì ká eléyìí náà tún wá mọ kùránì ká bíi tèmi ẹ̀mí ò ní fẹ́ fẹ́ mo mọ nǹkan báyìí ṣe eléyìí náà tún wá mọ ṣe bíi tèmi náà àwa ní mọ̀gá àní mọ̀mọ́ṣẹ́ ẹ̀mí ìfẹ́ àdámọ́ ẹ̀mí nìyẹn à ah, lẹ́ẹ̀dẹ̀ ọkọ mi kẹ́nìkan tún wá máa bá mi ṣe ọkọ mi ẹ léwo ẹ níbo la tún lọ nítorí àjọ la fi ń wí o nàá gbogbo obìnrin tí bá ti ń sọ wípé ẹnìkan gbọ́ ọkọ òun ẹ sọ fún wípé oúnjẹ yìí ni ìyá wa ló lè sọ wípé wọ́n gbọ́ ọmọ òun wípé àlẹ́ níyà méjì sọ. ìdí tó fi jẹ́ wípé pé èèyàn bá ní ọkọ abala kan náà ló mú nínú abala mẹ́rin tó ti tó o bá ti mú abala kan ó sì tún ẹnìkan kò ní bọ́ ọdún abala kan ìwọ ló ní abala kan abala kejì ẹlòmíì ló ní bí o wọlé gan rárá mọ́ àyè ó sì wà ń bẹ so títí tí abala kejì ó fi ṣe kí o tí ó fi bọ́ sọ́wọ́ ẹni tó ní abala kejì o abala kẹta náà ẹnìkan náà ló ní títí tí alábala kẹta ó fi ṣe kí o tó fi gbórí wọlé òun náà tó bá gbórí wọlé abala kẹrin tó wà ńlẹ̀ òun ẹnìkan náà ló ṣe kí o kódà àwọn lè má ti bì í ẹ so nkẹrin ẹnìkan náà ni ó tún padà sí ní o ní o so ní ìyá wa ló lè máa sọ pé ẹ̀yin ìyàwó yìí ẹ sì gbọ́mọ mi lọ́wọ́ mi ó rí i pé gbogbo gbà ó lè má ra yìí rí màmá rẹ̀ ó rí fóònù rẹ̀ ṣùgbọ́n gbogbo gbà ní ìyàwó rẹ̀ ó máa disturb rẹ̀ pẹ̀lú kọ́ọ̀lù sọ so wọ́n ti gbà wá lọ́wọ́ ìyá wa ìyá ló lè máa sọ báyẹn tó ti yé. ṣùgbọ́n pé ẹ̀yìn nìkan ẹ̀yìn sísè ẹlẹ́sẹ̀ sósòsò nàbà ti ṣe sàmà sàmà lé ẹ sísè sálámà sí o o bó o kọ ọkọ èèyàn ọkọ èèyàn ni kò sí ń gbà ń pé tí ìbá ṣe tèèyàn náà máa sọ pé èèyàn jalè tó náà ló ní kò ó ní hákù náà sí gẹ́gẹ́ bí wọn náà ṣe gba iṣẹ́ àti ẹnìkan náà tún gba abala kan so ló fi jẹ́ pé tán bá ní ọkùnrin ọkùnrin mẹ́rin ní ọkùnrin mẹ́ta ní tán máa ń pọ̀ ọkùnrin mẹ́rin lọkùnrin o ọkùnrin mẹ́rin so ti yé bẹ́ẹ̀ bá a ṣe wá sọ náà ìwá ṣe pé kí wọn náà wàá mọ ààbọ̀ ọkùnrin lẹ́lòmíì tí ń pèrè ní ọkùnrin mẹ́rin ló ti ọjà àbọ̀ lọ́pọlọ nínú làákàyè. ó jẹ́ ààbọ̀ nínú arísìkí ti ó jẹ́ ààbọ̀ nínú ìjọkùnrin ó jẹ́ ààbọ̀ nínú ọmọ ó jẹ́ ààbọ̀ nínú ọgbọ́n tẹ́mọ̀ pé ó kúbẹ̀ kan jókòó ẹ̀jẹ̀ náà kọ̀sẹ́ nǹkan kankan mọ́ so ìdí yìí tó fi jẹ́ gbogbo téèyàn ọba ti ṣe tó tún lọ kọsẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìwọ náà ronú má ṣe pa àti sọ pé mẹ́rin ni ọ́ tíwọ̀ náà sì mọ̀ pé ò pé ààbọ̀ tó wá ń lọ ń wẹ̀sẹ̀ ẹlẹ́sìn sáré tó kó padà ṣubú so nasala salama so ẹ̀mí èyí fẹ́ ẹ̀mí ò ní fẹ́ tọba aláwọ̀ obìnrin méjì tó yẹ pé ọ̀rẹ́ ni wọ́n tímátímá rẹ̀ fẹ́ ọ̀rẹ́ rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sínú òun ò mọ̀ pé èèyàn burúkú ni èèyàn burúkú bò làyú mìíràn àdókò àdíìsì yẹn ibi tó gbà lálẹ́ yẹn tó ti yé ó lè má fẹ́ tẹ́ àwọn obìnrin lọ́rùn o tó ti yé so ibi tọ́lọ̀ ní kọ́ yà sí lálẹ́ yẹn so ẹ ṣe ìfaradà tó ti yé lórí ẹ̀. la yu'minu ahadukum ẹnikẹ́ni inú yóò tí lè dùn nígbàgbọ́ òdodo hatta yuhibba li akhi ma yuhibbu yín fẹ́ fún ààrẹ yẹn náà fẹ́ fún ọmọlàkejì náà tó yín àmì pípé ìgbàgbọ́ nìyẹn tá a bá nípa náà àgbàdà filẹ̀ ọlá lè yé jẹ tán gbogbo ìdáǹjẹ náà ká fi ká ká tó filẹ̀ náà tó bá ti gbọ́ yẹn gbogbo nǹkan ó kéré lẹ́nu ṣèdí ni tó fi jẹ́ pé nínú àmì pé èèyàn pé ní ìmánì torí pé kò rọrùn àdámọ́ ẹ̀mí ò fẹ́ ṣùgbọ́n wá tẹ ẹ̀mí mọ́lẹ̀ lérí ẹ̀ oníṣọ́ọ̀bù kan ẹnìkan náà ní ṣọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nǹkan ń tà wọ́n sì o sì mọ̀ pé ni o sọ pé ẹ dúró ẹ jẹ́ kí n lọ mú níbi mi kí n ta yóò ní ẹ̀dọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ̀jẹ̀ lọ mú ní ṣọ́ọ̀bù kejì ṣọ́ọ̀bù ká ló o yóò nìkan do yóò wà lọ rà á kàkà tí òbí sọ pé ẹ̀rà lọ́dọ̀ kejì mi kò ní sọ bẹ́ẹ̀. la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu ẹ fẹ́ ṣe exam ọwọ́ àrònú gbé ah, ó mọ̀ sí ṣe kí bí òun jáde nù exam sọ fún kejì náà gbé ẹ̀yin náà ka ibi dáadáa o so ọ̀pọ̀lọpọ̀ yẹn Ọ bá ṣe pò mọ́ tí ò yé wọ ni pé ní tí èèyàn fi máa ṣe pò ọ̀pọ̀ ẹ lè máa kọ bákan náà àgbékalẹ̀ lè yàtọ̀ ẹlòmíín bẹ ní òkùnbà nǹkan kan náà lẹ kọkọ ṣùgbọ́n tí yàrá ti wúra jákujàku nǹkan kiri ló sì kọ ṣùgbọ́n rẹ̀ bíi kí dáàlì ókè wọ́n kàn sọ ìdí nìyí tó fi jẹ́ wípé má ṣe kéde ẹnìkan kan yín ọmọ yín fi sọ fóònù náà ntọ́lọ́ bá lóòtù ṣáájú òtù gbàwájú ẹ̀ náà gbàwájú ẹ̀ ṣùgbọ́n àníyàn ìwọ náà ò fẹ́ kó fẹ́lì torí àníyàn tiẹ̀ náà ni kó ṣe kíni o kó wa ọmọ kan ti ń yapa tó wọn bá sọ tó ń ṣe yọ̀dọ̀ èwo ló kí lọ́ka tiẹ̀ pẹ̀lú tèmi ah rárá n tí mo fẹ́ fúnra mi náà ni mo fẹ́ fún ọ èmi ò fẹ́ wọ náà mi ò fẹ́ kí wọn náà wọ náà mi ì fẹ́ ṣe lọ́hùn mi ì fẹ́ kí wọn náà ṣe lọ́hùn àdìsí yìí ìtumọ̀ ẹ̀ dé gbogbo bẹ̀ ẹlòmíì ń bẹ kì í ṣe ń sìn náà ṣùgbọ́n yóò máa báwọn yẹn fasilitéètì ọ̀rọ̀ sìn náà ṣùgbọ́n òun fúnra rẹ̀ o hmm, kò ń sìn ṣùgbọ́n yóò báwọn yẹn fasilitéètì kọ́kọ́rọ́ yàrá rẹ̀ ni wọ́n gbà yóò gbà èmi ò sí lé o bẹ́ẹ̀ ẹ máa tí mo máa fi kíì sí òní àwọn ti máa bẹ̀rẹ̀ ẹ̀ tẹ́ bá dẹ̀ ẹ dá padà síbẹ̀ tẹ́ bá lò tán o ṣùgbọ́n òun èyí gbóbìnrin wálé o ṣùgbọ́n kọ́kọ́rọ́ ilé rẹ̀ yóò júwe ibi tó wà fáwọn ọ̀rẹ́ rẹ̀ káwọn àṣẹṣe náà ń bẹ̀ ìkankan náà ni ìwọ náà máa kéṣì náà da ọsá fún wáyé tó fi sọ fáwọn yẹn náà la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu torí pé ẹni tí bá ń ran kódà kó má ṣe bẹ́ẹ̀ náà lẹni tó bá ń ran àwọn èèyàn lọ́wọ́ lórí dáadáa òun náà gbà láadáa dáadáa kódà kó má tì í rí dáadáa yẹn ṣe kí á fi àbí tá à ń fẹ́ fúnra wa ní dáadáa òun náà ká máa fẹ́ fọmọ làkejì bó o ṣe fẹ́ kọ́mọ rẹ ó rí máa rò bẹ́ẹ̀ lọ́n kọ́mọ ẹlòmíín náà rí bẹ́ẹ̀ ẹ̀mí ìfẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n o gbúdọ̀ jẹ ẹ̀mí rẹ̀ ń pa ìdúnyẹ̀tọ́ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ àtàníyàn wọn bá dáa tọ́mọ ọmọ fún wọn wúlò. àfọwọ́ gbàgbé ọmọ tiẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ọmọlọ́mọ ṣùgbọ́n lọ́wọ́ bá kì í yùsọ̀bọ ẹ wà mọ ọmọ àfa mi lè máa ṣe wọ́nra wọ́nra máa ṣe jẹgbọ́n bírí bá yí báyìí ẹ wò ta akọ bí ṣe máa rí nìyẹn ẹ lọ wò bí ṣe sábà fi ń lò tí o bá ti dà jẹ́ pé ẹni tá a bá fún un kó lè wúlò náà ni lórí bá a ṣe kájú lẹ̀kùn náà bọ́ sọmọ wa náà ní bá a ṣe ṣe sí náà ni ṣùgbọ́n tá a bá wá ṣe tí ọ̀dá tá à ń fọ́ ra lórí abẹ́ bá tiẹ̀ jẹ́ nìyẹn lójijì àṣìfẹ́ kìtì ẹ̀ ọ́ bàjẹ́ olójà kájú lẹ̀kùn ọba kó o bá lè wúlò gẹ́gẹ́ bá a náà ṣe fẹ́ káwọn ọmọ tiwa náà wúlò so àdìsí yìí téèyàn bá ní kéèyàn mọ application rẹ̀ pọ̀ iṣẹ́ tó o mọ̀ àìmọye yìí tó fi ń pamọ́ fáwọn ọmọ ṣẹ́ tó fi pamọ́ èwo làbúrò fi pamọ́ kọ́ wọn gbà nígbà tí kọ́ wọn tán nìsín èwo lè yí tá a fi máa tún wọn jẹ kò dé kí ni èwo làbúrò fi tún jẹ. la yu'minu ahadukum hatta yuhibba li akhi ma yuhibbu li nafsihi. in tó ń fẹ́ fúnra rẹ̀ yẹn náà máa fẹ́ fẹ́ lómi náà bó o ṣe fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó máa fẹ́ máa pílánì fọmọlọ́mọ náà bẹ́ẹ̀ káwọn náà jẹ́ dáadáa bẹ́ẹ̀ ìyẹn ni àmì kàmáàlú ìmánì pé èèyàn pé ṣùgbọ́n ẹ̀mí ẹ̀mí opposite ẹ̀ lẹ́mí máa ń fẹ́ ẹ̀mí fẹ́ al-ananiya nítàgbọ́n ní al-ananiya òun náà ní selfishness èmi èmi àfèmi àfèmi àfèmi kọ́sá jẹ́ tèmi nìkan kọ́jẹ́ tèmi nìkan tèmi máa ń fẹ́ ni bámúbámú ni mo yó ebi ọba àmà pẹ́ lómi kò kàn mí là nígbà tí wọ́n lóúnjẹ lẹ̀ ẹ̀wà ń bẹ lórí ráìsì dòdò ń bẹ lórí ẹ̀ ó tún sunkún ẹran ẹnìkan ò sì rí kò tí ì rí kàkà tí wọn wá ní nínú òdòdó méjìlá tó ń bẹ lórí ráìsì rẹ ó wá fẹnìkan mẹ́rin ó ní ò ní yó àà adúrú ráìsì tó wà wájú ẹ àtẹwà tó wà wájú ẹ ẹnìkan wá fagídí mú dòdò mẹ́rin gba àà alẹ́ nìkan ò tí ì jẹ kankan wọn ni ẹ ṣe ìwọ bá ní subhanallah. la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi kíní yẹ wọ́pọ̀ lọ́dọ̀ ẹ̀yin obìnrin ọ̀rẹ́ wa kan bẹ tó bá ṣe dáadáa fún yàn àbóṣe dára fẹ́nikẹ́ni yóò sọ fẹ́ni yẹn pé dákùtù lọ lọ́hùn má jẹ́ kí ìyàwó òun mọ̀ wọn abilé rẹ̀ jọ kan pé gbogbo àwọn èèyàn tó máa ń ṣe nǹkan fúnra máa ń sọ bẹ́ẹ̀ kí ló dé oníyàwó ó lè mà ó ń ṣe dáadáa láǹfààní yẹn òní fìtínà tó ju wò kàn ṣe kékeré ó ní gbàyàn ni wa ẹni tí ò nídìí gbàyàn ló ló nídìí ẹ tó ń bá ní kò sọ ẹhẹn ẹ lówó lọ́wọ́ ìfẹ́ nìkan lẹ lọ ṣe kíníkan fún orí olórí kí ni ń jẹ orí olórí kò sórí olórí kankan ẹni tó ń wò yẹn náà ó nípìn nínú tó wà lọ́wọ́ ẹ ṣé wà nìkan ló nínú kí sórí olórí kankan ẹ má sọ̀rọ̀ yẹn mọ́ ẹ kíníkan àyàn bẹ́lẹ̀ orí orí olórí ń ta ni mùsùlùmí lórí olórí لا innamal mu'minuna ikhwa kì í sori olórí kankan kò sí iye tó ọ ná fọmọ ayá rẹ mùsùlùmí tó gbé kì í sori olórí orí olórí báwo orí olórí báwo nígbà tí ṣe ó gé bọ́ọ̀lẹ̀ nítorí ojú kò sí sọ pé ó ṣe nǹkan fọmọ ayá rẹ ọmọ ayá rẹ náà ló ṣe fún ṣùgbọ́n ẹni tó bá ti ní kó ní ìyẹn ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń ṣèjọba léwa lérí tẹnìkan ṣoṣo tí ó dùn lórí dúkìá ọgọ́rùn-ún èèyàn tí ó sì tún kó ńlẹ̀ débi pé kódà rúnrún rẹ̀ ò lè tálẹ̀ fún mẹ̀kúnnù níbo ló ń dì í lọ àwọn èèyàn mi lọ kó dọ́là wọn kó pamọ́ sínú sọ́kẹ̀wé kí n náà fẹ́ẹ́ fi ṣe kí n náà fẹ́ẹ́ fi ṣe ṣèdí tó fi jẹ́ wípé ẹni tó níyẹn náà gbogbo èèyàn ní náà ni tó ti yé ẹ̀yin obìnrin ẹ kí sáà lórí yẹn ẹni tọkọ rẹ̀ lálejò tọkọ ń bèè lọ́wọ́ ya ọkùtọ ya alágbájá àmà lálejò kí lálejò ọjẹ kò sí kò sí àgbẹ̀ kò sí ẹni fẹ́ tí ó dàbẹ pé mo rí bí ráìsì kan ní kíchìn ráìsì yẹn mo fẹ́ jẹ o ṣùgbọ́n mo wọnú fíríjì yẹn pé búrẹ́dì kan àti bọ́tà búrẹ́dì yẹn ọmọ ní mo lọ sukúlù àrọ̀ làwọn. ṣé kò dẹ̀ sí ká pèpè oúnjẹ kan bá bí kankan ah, kò sí pọnú kò sí pọnú stóòfù kò sí stóòfù gáàsì ńkọ èyí tó kú bẹ́ẹ̀ wọ́n ẹni bó gáàsì tètè tán sí láàrin kan yóò tán àlejò yẹn náà sì wà kó wa lọ ra bó ṣe búrẹ́dì àti soft nígbà ẹ má lọ mọ àmì iṣẹ́ lálẹ́ o ọkùnrin yẹn wà ó kí ni àwọn àfẹ́ ṣe báyìí àlejò yẹn náà wà ní tọ́lá táwọn àlejò ẹ ǹjẹ́ mosque kankan wà ní eré àdúgbò mi mosque fẹ́ fẹ́ yẹn náà fẹ́ kẹ́wọ́n ẹ ti kìí ṣàyà mi tó bá kìí ṣàyà tán yọ kàrà àtọwé tó tán ìṣàlá tó bá di àárọ̀ ọ̀la màá sálámà sí ẹ ẹ kí n sun mosque tó bá di pé ilẹ̀ gbàfèrè yọ wà wá yọ wà àwọn ẹ̀mí tí ì lọ <laughs> yọ lọ sábó yọ lọ mutí yóò sì jẹ búrẹ́dì yọ pa lọ sùn ní masalasi anabi sallallahu alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir fali yukrim ọkùnrin mi fẹ́ ṣe dáadáa ìyàwó rẹ̀ ní ìjẹ́ ṣe dáadáa ìyàwó ẹ̀ kódà ẹlòmíì fẹ́ ṣe dáadáa sí ìyá ẹ̀ ìyàwó rẹ̀ ní ìjọ ṣe ẹ̀ kìnnìkan tí o gba ayé bá mọ̀ nísìnyí pé wọ́n lò lówó lọ́wọ́ wọ́n bá tiẹ̀ jẹ́ ẹ̀ẹ́n nìkan ìgbà léya bàbá rẹ̀ náà rẹ̀ ọdún léya fún ọ nìkan ló bí àánú ẹ̀ ṣe mí kọ́mọ rẹ̀ léya fún bàbẹ́ la ìyàwó mẹ́ta bàbẹ́ ẹ̀ ní gbogbo wọn náà bímọ ṣé torí pé o ti dàbí kó lọ́n bọ̀ láti rí àánú ẹ̀ ṣe mí kẹ́nìkan yọ àníkí kí ni kò wá máa ra nǹkan kan tó bá ti wá sọ yẹn fún tán ẹ dad mi kọlù pé ẹran léyà àwọn pé ọlọ́run bò yín láṣìírí rẹ̀ èmi náà ní ṣẹ́ǹjì díẹ̀ lọ́wọ́ tẹ́ bá lè bá mi fi kún kí n sẹ́ǹdẹ̀ sí dad mi àwa ni èló náà ń ta ẹran léyà ẹran léyà tó tóbi dáadáa máa tóbi eighty thousand tó ṣẹ́ǹjì mélòó ni wọ́n lọ mo ní five thousand ṣé ọmọ pé bàbá rẹ̀ lọ fẹ́ ra eh, ó sì sọ ti bàbá tiẹ̀ lánàá. ó ní kó gbórí ara rẹ sá pa ọ so so sóore fún bàbá rẹ kan pa ọ kò sí ẹjọ́ wo ló ní kúnà tẹ́lẹ̀ ṣèdí ìdóbi pé tọba fẹ́yàwó kọ la ojú ẹ lẹ sotí kọ la ojú ẹ kọ máa lọ tó sì náà la ojú ẹ aláwìn. tó ti yé kọ́lọ̀ wọn láti obìnrin ẹ̀kọ́ sànù lóbi jẹ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá lẹ́ni tó lè tọ́ sọ́nà tó bá ní ẹnu ẹni tó lè tọ́ sọ́nà yóò padà kábàámà kẹ́yìn Imam Ali radiyallahu anhu ó ní an-nasu thalatha ó ní mẹ́ta lèèyàn man la shay ẹni tí ò jẹ́ nǹkankan nisfu insan ìlàjì èèyàn wal insan bil èèyàn tó gbé sẹ́rẹ́ ni tí ò jẹ́ kàkà tí ì sí èèyàn man la ra'ya lahu wala yastashir sẹ́rẹ́ ni tí ò bá nílá káyé tí ò lọ́pọlọ torí rẹ̀ ò fakó kò lè dánúrò àwọn èèyàn mi wà báyọ̀ kò lè dá take a decision ní ìgbésí ayé bákan náà wala yastashir kì í tún wá gbàmọ́ra tún gbàmọ̀ràn mọ́mọ́ àlè sọ pé ẹni yẹn làṣẹ kìí ṣe èèyàn bọ̀rọ̀gì bí òkúta sí àkúta ẹlẹ́ẹ̀kejì òun náà ni nísìwò ìsà ìlàjì èèyàn man la ra'ya lahu man la man laysa lahu ra'yun sa'ib kò ní ọpọlọ kò sì lè dá ronú ṣùgbọ́n yastashir ọgbà mọ̀ràn ju ju nǹkan mi lọ sáwọn alẹ́ ẹgbà mi ní mọ̀ràn lórí nǹkan báyìí tẹ́wọ́n bá ti gbà ní mọ̀ràn ó tún lọ bá àfẹ́lẹ́ ẹ̀dá kan fún mi náà ṣe é pé mọ̀ràn yẹn ó yàtọ̀ síra wọn òun náà ní làákàyè tí ó fi lè gbé yẹ̀ wò ètò lè yí sọ yìí tí n bá ṣe sí òní pa lára kò sí làákàyè bó bá ti ṣe tẹ́lẹ̀ ìtàn bá tó dọ̀la ẹlòmíràn tó fún ní mọ̀ràn wá ah, ó ti ṣe yọ stability ò àbí ẹni tó ṣe wípé láwùrọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ọpọlọ tó pé ń bẹ wà láyé ṣẹṣẹ ṣùgbọ́n kì í gbà máa ó dìpẹ́ndì lórí làákàyè èmi ọlọ́gbọ́n torí ẹja mu kò sí ìmọ̀lẹ́fẹ́ gbà yọ èyí ò náà máa pààyàn tẹ́ ẹ bá ti rẹ ẹni tó máa ń púfù bẹ́ẹ̀ kú gbọ́n ju gbèyàn lọ yọ padà ṣubú náà ẹlòmíì smart débi gbé kó o tó sọ nǹkan kan yóò ti sọ ibi tọ́rọ̀ yóò jà sí ẹ ni of course ẹ kìnnìkà ẹ mú àwọn ah, gbogbo yẹn kìnnìkà ah. ẹ jẹ́ gbogbo yẹn yóò àjùsẹ́yìn ní ní nineteen forty nine kìnnìkà ẹ gbogbo yẹn àti fọ́dà nù pa àlékò àníkẹjà gbogbo kìnnìkà o ní sì ní gbà má àbò yẹn ni ṣùgbọ́n tó pé ó tó wà tẹ́ ẹ bá fún mọ̀ràn òun náà lọ́pọlọ tí ó fi ṣe kí ni o tí ó fi jọ tí ó fi rọ̀ náà téèyàn bá lè fọ́ọ̀lù kínní yẹn èèyàn ò mórí gbọ́ mọ̀nẹ́dìmọ́ mínísítà ṣá ẹni tí bá máa ń gbà mọ̀ràn yìí sábà kábàámọ̀ torí pé ó gbà mọ̀ràn lọ́wọ́ ẹni tó ní ẹ̀sìn lápẹjúwe ní ìsìn ọ̀fẹ́ dáko ọ̀wá lọ ń gbà mọ̀ràn lọ́wọ́ ẹni tí ń kó sálángá ṣé ọjọ́ mọ́ oko dídá ìyẹn wá ní pé à ṣé ẹ rí àti oko dídá àti sálágá ikú kò yẹ tó ṣe ra wọn ọba fún wọn ní mọ̀ràn ọ̀wá ń tẹ̀lé mọ̀ràn wọn sọ́ọ̀mọ̀ pé kò lè jọra wọn ẹni tó lóye ní in tó fẹ́ ṣeun ẹni tó ń lóye nípa nǹkan yẹn tó tún lágbòye ẹ̀sìn òun lèyàn lọ gbàmọ́ lọ́wọ́ ẹ̀ sọ wàá kàrà ìdí ìdóbi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àǹfààní tó pọ̀ ó wà níbẹ̀ abẹ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó mọ̀ṣáì ṣe wá ní mòmìnì tó pé kò ṣe wá ní ẹni tí a lè máa tẹ ìfẹ́ ẹnu wa mọ́lẹ̀ lérí àwọn nǹkan tẹ̀mí wa ń fẹ́ tó sì lè kópa àǹgbá wa rahmatulahi rahmatulahi. وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم